الرحمن الرحيم اللهم صل وسلم على سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما كثيرا آمين gbogbo ọpẹ́ tí Allah ni gbogbo ẹ̀yìn tí Allah ni tó ṣe pẹ̀lú à ń kí ẹ̀yin olùgbọ́ wa káàbọ̀ sí orí ètò tí a pè ní alefik fidini eléyìí tó máa wáyé ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ ní dìde àsìkò yìí ọ̀làdùnní belò ló kọ tèmi nínú ilé agbára láàárọ̀ tòní mo tún ti ń bẹ pẹ̀lú àṣẹ dọ́kítọ́rù sharafdin gbadebo ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ẹ̀sánú ajé ògbómọ̀ṣọ́ gẹ́gẹ́ bí ìṣe màá láǹfààní láti kọ́ fi ìbéèrè ṣíde ìbéèrè tí màá fi kọ́kọ́ wọlé òun náà ni pé ṣé nígbà tí a bá ń bẹ Allah subhanahu wa ta'ala ipe bóyá kó ṣe nǹkan kan fún wa tí à ń ṣe àdúrà àwa ó ti di gbajúmọ̀ ní àwùjọ wa ó ti di bárakú ní àwùjọ wa lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa sọ pé ọlọ́run wọ́lá ànábì rẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ aláyé lọ́run ǹjẹ́ gbólóhùn aláyé lọ́run yìí ǹjẹ́ ó tọ́ ká máa fi tì sí ọ̀dọ̀ ànábì eléyìí àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tí a bá tún ṣe àdúrà àtúnbí máa ṣe gbọ́lọ́dà kan wọlá ànábì rẹ muhammad ǹjẹ́ ó tún tọ́nà ká máa sọ pé wọlá ànábì rẹ kó gbàdúrà wa bismillah. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd. asalaamu alaykum. As ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أجد الدعاء ìjọsìn ni wa qala rabbukum ud'uni astajib lakum innal ladhina yastakbiruna an ibadati sayadkhuluna jahannama dakhirin ọlọ́run ní olúwa ẹlẹ́dàá yín ni ẹ máa pè mí bẹ́ẹ̀ bá sì ti ń pè mí màá máa jẹ yín dájọ́jú àwọn ẹni tí ń ṣègbéraga sí àtijọ́sìn fọlọ́ wọ́n wọ́n náà jahannama lẹ́ni yẹpẹrẹ eléyìí túmọ̀ sí pé ẹni bá kọ̀ láti pe ọlọ́run yóò wọ̀ náà tẹ́lẹ̀ ìbá yé wa ìjọsìn tó pàtàkì nínú àwọn àjọsìn ọ̀nàdúrà sí nínú àdìsá nàbì muhammed sallallahu alayhi wa sallam ó ní àdúrà ó mọ́kànlá ìbáàdà àdúrà ní pàápàá àjọsìn àdúrà ò ṣe fi ṣeré kò sì ṣe fojú di rárá mùsùlùmí gbọ́dọ̀ máa bẹ lọ. nínú àdìsá nàbì sallallahu alayhi wa sallam wọn ni man lam yas'alillah yaghdab alayhi ẹni bá kọ̀ láti máa pe allah allah yóò bínú sí ọlọ́nkọ́ má bínú sí wa. sábà wọn fẹ́ sàdúà a gbọ́dọ̀ sàdúà lọ́nà tí ó mú bídí àdáni. a bẹ lọ́n tààrà gba ọ̀nà tọ́lọ̀ ní ká máa pè ó ẹ pè é bẹ́ ẹ bá ti pè é ọ̀jẹ̀ yín nínú àwọn ọ̀nà tó gbé àdádálẹ̀ wọnú àdúrà náà ní ká máa fọlá ẹnìkan tọrọ báyà ànábì lọ́nítàn màláìka ni èèyàn ni sámà ni àbílẹ̀ ọ̀ràn àbóṣùpà òjò tàbí ọ̀dà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a gbọ́dọ̀ fi ọlá ẹnìkan ṣàtẹ̀gùn bẹ́ẹ̀ lọ. òfin ọlọ́run dá lórí wípé láàrin yín sọ́lọ̀ ẹ̀ bùkátà tẹ̀gùn ẹ̀ bùkátà àgàsọ̀ ṣáájú kẹ́ẹ̀ tó débi pẹ́ẹ́fẹ́ pé Allahu Rabbi Rabbul Alamin ìjọ tọrọ bá rí báyìí àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní ká máa fi ọlá ànábì tọrọ yìí àdáadáa lẹ́nu bẹ́ẹ̀ ni nínú àdìsí ànábì sallallahu alaihi wa sallam wọ́n ní man amila amalan laysa alayhi amruna fahuwa radd ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ kan kí ìsàwàlà apá láṣẹ kó ṣe bẹ́ẹ̀ lábẹ́ àbúradà á dẹrù rẹ̀ padà sí ni o eléyìí ò túmọ̀ sí pé ànábì ọ̀lọ́lá kò túmọ̀ sí pé kìí sábìyì ṣùgbọ́n òfin ọlọ́run ọba kò gbà fún wa láti máa fọlá rẹ̀ ṣàtẹ̀gùn láti tọrọ ní tá a bá fẹ́ lọ́dọ̀ Allah àní òfin ṣẹ̀ríyà ní ntọ́jẹ́ máa ilmu wọ́n ní kẹ́ máa fọlá ànábì tọrọ bídàá àdáadáa lẹ́nu anabi abiyi ni ọlọ́lá ni ṣùgbọ́n wọ́n ní ẹ gbọ́dọ̀ máa fi ṣàtẹ̀gùn ọlọ́run sọ nípa anabi musa alayhi salam oníyà ayọ̀ lẹ́dínà amanu la takunu kàlẹ́dínà ádáwò musa fàbàrà ahùwàhù mímà qalu wa kana inda Allahi wajiha ẹ̀yin olùwàgbọ́ òdodo ẹ má jẹ́ bí àwọn ẹni tí wọ́n fi ara ní anabi musa. aleyhi salam wọn bá wá fọmọ nípa tí wọ́n sọ nípa rẹ̀ anabi musa sì jẹ́ àbí lọ́dọ̀ allah àbí lọ́dọ̀ allah bẹ́ẹ̀ náà ni anabi isa aleyhi salam ọlọ́ni ilqaali tilmala ikatu ya maryam inna allah yubashiruki bikalimatin minhu ismuhu almasihu isa ibn maryam wajihan fi dunya wal akhirah wàmínà min ìwọ Maryam ọlọ́lọ́n kò máa bá rántí ẹ rán wọn létí nípa àgbà tí màláìka fún nírò wípé yóò bí ọmọ kan ọmọ yìí yóò máa jẹ alimẹsíyẹ ọmọ alálùbáríkà Ìsá ọmọ Maryam Ìsá ọmọ Maryam torí Maryam oníyà rẹ̀ kò kàn ní bàbá ni àìní bàbá ọ̀sọ́dọ̀lọ́ yóò sì jẹ́ abiyì wajihan fi dunya wal akhirah abiyi láyé àti lọ́run àwọn olùmọ̀ á sọ pé gbogbo ntọ́lọ́n bá ṣe fànàbì kan ẹgbà bẹ́ẹ̀ ìtọ́lọ́n ṣe fànàbì nínú irú ọlá àti orí àti àgbéga yẹn tànàbì wa tún ju ti gbogbo wọn lọ. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àní kò sí iná lànà kí kẹ́ ẹ máa fọlá ànábì kẹ́ ẹ máa fi ṣàtẹ̀gùn bẹ́ẹ̀ bá ń ṣàdúà kẹ́ ẹ máa fi iyì rẹ̀ kẹ́ ẹ máa fi tọrọ. àwọn àdéhìí kan wá lórí pé ẹ máa fi iyì tọrọ ẹ máa fọlá mi tọrọ ṣùgbọ́n gbogbo wọn làdéhìí tó jẹ́ kọ́ńdẹ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ àgbékalẹ̀ ẹ̀rọ burúkú ni àwọn yẹn àpèjúwe wọn tí wọ́n sọ pé wọ́n lánàá bí sọ pé sallallahu bi jahi fa inna jahi ẹ máa fi yìí mi tọrọ torí yìí mi tóbi mọ̀ ọ́ bọ̀wọ̀ bí lọ iyì rẹ̀ tóbi lọ́dọ̀ Ọlọ́run lódodo ṣùgbọ́n bí kò máa fi tọrọ kọ àwọn afẹ́fẹ́ nǹkan ṣàtẹ̀gùn síwájú Ọlọ́run ká dùn àwọn lè máa gbà bẹ́ẹ̀ bá lè yọ ọ̀dà ìwọ lọ́wọ́ wà èyí tó wà ní tẹ́wọ́ gbà alákọ̀ọ́kọ́ Ọlọ́run ọba jẹ́ olúwa tó ní àwọn orúkọ eléyìí tó rẹwà jù ó sì jẹ́ olúwa tó ní àwọn àròyìn tó ga jù ẹ máa forúkọ rẹ̀ ẹ máa fi ṣàtẹ̀gùn síwájú ẹ̀ ẹ máa fi àwọn àròyìn rẹ̀ ṣàtẹ̀gùn síwájú ẹ̀ ẹ máa fa àwọn orúkọ yìí pè é ẹ sì máa lórúkọ kọ̀ọ̀kan sí bùkátà yín kọ̀ọ̀kan bó ti ṣe bá mu ẹ rí bọ́lá wọn máa jẹ yín náà ni. walillahi al-asma'ul husna fad'uhu biha tí Allah làwọn orúkọ tó rẹwà jù ọlọ́ọ̀ni ẹ máa fi pè wọn kí á ló ń ṣe wá ọba tí ó gbàdúrà wa ni ó lórúkọ mi eléyìí tó rẹwà jù ni ẹ máa fi pè mí. bákan náà nǹkan ẹlẹ́ẹ̀kejì nínú tá a lè tún fi ṣàtẹ̀gùn síwájú Allah ó náà ní rere táwa ṣe láàrin wa sí Allah tí kárí mi ọ̀wọ́ bẹ̀ ẹ fi ṣàtẹ̀gùn síwájú Allah ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá ó sì gbàdúrà yín torí ẹ̀ ló ti jẹ́ pé nínú súnà bá fẹ́ láti fi nǹkan kan ṣàtẹ̀gùn síwájú Allah pé kádùn àyàn kó lè gbà ẹ̀ ń ṣe ṣáájú di ẹ wàá ṣàdúrà pọlọ wọn tí mo ṣe iṣẹ́ nǹkan báyìí fún mi. Hmm. gẹ́gẹ́ bí ìròyìn àwọn ẹni mẹ́ta tánà fi fún wa pé wọ́n rìnrìn àjò wọ́n sá pamọ́ sínú ihò tí ń bẹ lára àpáta hmm. bẹ́ẹ̀ lòkúta ló yí bò wọ́n. Hmm. oníkálukú wọn á rí i pé kò sọ́nà kò sọ́gbọ́n táwọn lè dá tó lè mú àwọn jáde kúrò nínú ibi táwọn wà yìí àfi kó oníkálukú àwọn kọ́ mẹ́nuba dáadáa tó mọ̀ kó ń ṣe láàrin òun sọ́lọ́run tí kárí mi ọ̀wọ́ bẹ̀ káwọn wá fi ṣàtẹ̀gùn síwájú ọlọ́run bọ́yọ́ ọlọ́run ọ̀jẹ̀ oníkálukú wa sọ tiẹ̀ tí kálukú bá ti sọ tiẹ̀ tán àpàtọ̀ ọ̀rọ̀ ra sí díẹ̀ ẹnìkejì náà sọ ó tún sí jù bẹ́ẹ̀ lọ ẹnìkẹta sọ ó sí débi pé gbogbo wọn lè jáde torí rẹ̀ dáadáa tí wọn náà máa pò sí láàrin rẹ̀ sọlọ tí ò sí kárí mi bẹ sísàtẹgùn síwájú Allah hmm. lágbàtà nàbì sallallahu alaihi wa sallam wọn lè sọ pé Ọlọ́run wo ìfẹ́ tí mo ní sànàbì sallallahu alaihi wa sallam ṣé nǹkan báyìí fún mi ṣé wọn nífẹ̀ẹ́ rẹ̀ lódodo hmm. àhàn torí pé fẹ́ ànábì ni kò tẹ̀lé tànábì wọ́n ń bọ́ sọ̀rọ̀ ànábì oní à ẹ̀yin ọ̀bá wa láàmú wọ́n ń sọ fún ọ nípa àlànà ànábì oní àlòsúnà ni wọ́n bá rú <laughs> àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ oṣù tẹ́ gba ti ń bẹ lọ́dọ̀ lọ tó bá wù ọ látòkè délẹ̀ bó ló ṣe jọmọ lẹ́yìn ànábì gan ṣé wọ́n ẹnu rẹ ò ní ràn kò ní ràn láéláé pé wọ́n lọ́n wo fẹ́ tí mo ní sànàbì ọ̀tá ti rí hmm, hmm. so ìdí nu eléyìí ló lè fi ṣàtẹ̀gùn síwájú Allah kìí ṣe pọ́lá ànábì ìyá ọlá ìyá ànábì ọlá ìta àfọ́nṣẹ́ ọlọ́run gbogbo eléyìn àwọn àṣà kan táwọn èèyàn kan ń gbà lẹ́nu àwọn bàbá bàbá tí wọ́n gbé lórí àtẹ̀ṣẹ̀ rí yà kí wọ́n fi wò bó ló ṣe bá mu sí bó ni ò ṣe bá mu ẹlòmíràn wọn kagidi hari yóò sọ pé máa ṣe ṣe náà máa ṣe máa ṣe náà nu. à wọn a máa fi túláàsì mú yan kú olóko àìmọ̀kánì tó bá ti ṣàlàyé ẹ̀sìn fún yàn tó bá fẹ́ sórí rẹ̀ yọ gbọ́ yọ gbà yọ tẹ̀lé ẹni tó bá sì jẹ́ pọ́nà mi ló ń fẹ́ gbà yọ kagidi hari ni àti fẹ́nu. Hmm. ẹlẹ́kẹta òun náà ni kéèyàn tọrọ lọ́dọ̀ ẹni rere wípé kọ́rántì èèyàn nú àdúrà rẹ̀ ẹni rere yóò jẹ́ pé tẹ̀lé tọ́lọ́ ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kí sẹ́ni tó kàn jókòó kalẹ̀ tí ò ní sẹ́ méjì ju pé sáà máa gbádùn àwa lọ nítorí tó bá pé àdúrà ń gbà lẹ́nu tiẹ̀ náà bẹ́ẹ̀ ká ti jókòó kalẹ̀ nítorí tádùn àbá gbà tẹ̀yìn jókòó èèyàn máa gbé mo ní sẹ́ńbì mo ní nǹkan bí mo ní tí mo mójútó ń bí iṣẹ́ ń lọ bí ọ̀hún akájókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ wọn ni kí wọ́n máa gbé bùkátà ìwọ ní tó fi máa gbọ́ ni mm-hmm. ẹni rere ọ̀jẹ̀ pé ń tẹ̀lé tọ́lọ̀ ìsì ń tẹ̀lé ta nàbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam kọ́ wa sọ pé má gbàgbé mi nínú àdúrà rẹ̀ mm-hmm. kéwì fáwọn sí ma bá nàbì alayhi wa nàbì báwa bẹ́ẹ̀ lọ́n ọ̀rọ̀ ti rọ̀ tipẹ́ pé ń kútúbà lọ lọ́jọ́ jimá alayhi gbogbo gbogbo ti rọ àwọn anabi wa sì gbọ́ sókè ọba bẹ́lọ̀ anabi ò kú lórí mímbàrí àfìgbà tí gbogbo aṣọ rẹ̀ tó tútù dégbìnì anabi òjò yóò yé rọ̀ títí di júmọ̀ àtọ́tẹ̀lẹ̀ orí mímbàrí náà lànàbì tún àtọkùnrin tún padà dé pé òjò ó ti pọ̀ jù ẹ bá ní tọrọ pé kó tún dínkù <laughs> kọ́ máa rọ̀ sí wa lórí mọ́ àmọ́ kọ́ máa rọ̀ sí àyíká wa agbègbè Madina hmm, so àwọn nǹkan mẹ́ta yìí ìyẹn lè fi ṣàtẹ̀gùn síwájú Allah akramakumullah ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ẹni tá a lè máa pe anabi wa ní alayé lọ́rùn ìsọkúsọ gidi lélẹ́yìn o hmm. ìsọkúsọ gidi ó sì tako tawhidur rububiyya hmm. tawhidur rububiyya òun náà ní ká gba olúwa ẹlẹ́dàá wa gbọ́ nípa àwọn sẹ́tíǹsì hmm. ọlọ́run ọba ló ní mulku samawati wal ard òun ló ní ìkápá lórí sánmà àtìlẹ̀ òun ló láyé òun ló lọ́run so anabi sallallahu alayhi wa sallam ọ̀kan nínú àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá kò dágbára ní lórí nǹkan kan yàtọ̀ sí ní tọ́lọ̀ ń bá fagbára rẹ̀ ká hmm. àti máa wá sọ pé ń lọ láyé lọ́lọ́run ìsọkúsọ burúkú tí ń bùkátà kẹni tó sọ bí òtúbá kó sì padà sídìí ẹ̀sìn Islam lẹ́ni tí òtún ní ìfẹ́nu wa rọ́ọ̀fù máa ní hmm. ọlọ́run ní walillahi mulku samawati wal ard wallahu ala kulli shay'in qadir. Naam lábẹ́rẹ̀ zero nine zero five five three five five five five eight zero nine zero fifty five thirty five fifty five fifty eight nọ́mbà tí olùjábí náà tí ẹ máa pè wọlé fi máa béèrè ìbéèrè kan àbí kejì lábẹ́rẹ̀ ṣé ọ̀nà ni pé wọ́n tún máa ń sọ pé ìwọ ọlọ́run wọ ọlá ànábì ta torí ẹ̀ dáyé ǹjẹ́ òun náà tún tọ́. eléyìí náà ṣe déédéé nítorí pé àdéhìí tó sọ eléyìí kò fẹ́ fẹ́ rinlẹ̀ ọlọ́run bò ti torí ànábì sallallahu alaihi nítorí káwọn èèyàn lè bá wá síbẹ̀ ó dá wa síbẹ̀ ká lè bá máa jọ́sìn fún kí ṣe torí ànábì lọ́lọ́run sì dalẹ̀ ayé eléyìí bẹ́ẹ̀ náà rọ àwọn ẹni tó jẹ́ pé wọn ò dá dèsì mà làwọn tó máa ń kà dèsì kọ̀ǹdẹ̀ tó tún máa gbé tọ́mì lórí ẹ̀. hello. wàyí wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh tí wọ́n kọ́ yìí. sọ́ọ́dí kìnìún láti yóò gbọ́. kí ni ìbéèrè yín o. ìjọ tó ti mùsùlùmí láti ṣe èèyàn ní kéde ǹjọ́ tọ́ fún mùsùlùmí náà ọ̀yá kí ni kejì. ẹlẹ́ẹ̀kejì ni pé a ti mọ̀ pé orúkọ Allah ǹjẹ́ bẹ́ẹ̀ lè tẹ̀yẹ̀ tẹ̀yẹ̀ máa sọ nígbàyà bíi mùbángídì àbí ọlọ́run tó lẹ́tọ̀ọ́ sí nínú ẹ̀sìn. kí ẹ máa pè ní mùbángídì. àwọn àtàkùn ẹ̀rọ náà ní mùbángídì. náà ó ti yé ẹ ṣé o àkọ́kọ́ ìbéèrè yín tẹ ní ṣé èèyàn lè máa pèèyàn ní kèfèrí bẹ́ẹ̀ ni ẹni tí bá ti ṣe mùsùlùmí káfíìr náà ní lábẹ́ òfin Ọlọ́run hmm torí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá wa sì ti pín àwọn ẹ̀dá rẹ̀ náà sọ́nà méjì hmm. ó ní inna hadaynahu as-sabila imma shakira wa imma kafura tó ń nukọ jẹ́ni tí ń sin Allah hmm. àbí kò sì jẹ́ni tí ò ní sìn tó ń nukọ jẹ́ni tí ó mọ̀ọ́re tí ń dúpẹ́ fọlọ́n àbí kò jálà ìmọ̀ọ́re ọlọ́run tún sọ ń bò mí pé faman sha'a falyu'min wa man sha'a falyakfur ẹni tó bá fẹ́ kó gbọ́ ẹni tó bá fẹ́ kó ṣe kèfèrí sọ́lọ̀ hmm. so ọ̀nà òpin mẹ́ta kódà munafiki munafiki tá a máa sọ káfìrí náà ni àmọ́ káfìrí tó tún gbókun tó ni munafiki torí ẹ lọ́lọ́run sọ pé innal munafiqina fi darkil asfali minan nar nínú sàlẹ̀sàlẹ̀ ọ̀gbun náà làwọn mùnàfíkì ọmọ abẹ́ńjọ́ ọ̀gbìn dàlùkìyàmù torí ẹ̀ṣẹ̀ tí wọ́n tún ju ti káfìrí lásán lọ hmm. torí ẹ̀ kọ́lọ́mọ́ yà wá ń káfìrí kọ́lọ́mọ́ yà wá ní mùnàfíkì ṣùgbọ́n kò tọ́kọ̀ tọ̀nà kó wá pe mùsùlùmí káfìrí hmm. láì jẹ́ pé kódà ká ipò ṣe àṣìṣe tó lè sọ di kèfèrí hmm. láì jẹ́ pé o ti ṣe àlàyé fún lórí àwọn nípa àwọn ẹ̀rí tó múnádóko tó fi hàn pé n ti ń ṣe yẹn ó lè sọyàn di káfìrí hmm. àti pé pápá gan tó bá pé ìṣújú àìmọ̀kan ní bá ń dà láàmú á hmm. gbọn ìṣújú àti àìmọ̀kan nù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tó ń tí gbogbo ń tà ti ṣe wọn nílá lágbàgádà nítorí ṣe lò wọ́n máa ṣiṣẹ́ á sọ pé lè káfìrí lábẹ́ òfin ọlọ́run tó máa wá pè yàn káfìrí wọn yìí fi sílẹ̀ o tó bá kàn lo sharia ẹ̀sìn islam wọ́n máa ń pa wọn ni o nítorí pé àdìsí abdullahi ibn abbas radiyallahu anhuma eléyìí tí imaamu bukhari tó gbé jáde nínú sàhíhì rẹ̀ anabi sallallahu alayhi wa sallam ni man baddala dinahu faqtuluhu ẹnikẹ́ni tó bá ti fi islam sílẹ̀ tó ní mi ń ṣe má anabi nìkan pa eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbẹ́ wọ́n ní allah amakorokọ olúwa ẹlẹ́dàá wa nù ọ̀kan nínú àwọn orúkọ rẹ̀ ni òun náà lè tó sì hàn jù nínú àwọn orúkọ rẹ̀ torí pé orúkọ ọlọ́run ọba pọ̀ púpọ̀ ọlọ́run nìkan ló mọ iye òǹkà orúkọ rẹ̀ kò sí ẹnìkan tó mọ iye òǹkà orúkọ rẹ̀ àfọ̀nìkan. gẹ́gẹ́ sọ wá nínú hadith eléyìí tó jẹ́ hadith tọ́lọ́ fífi máa mú ìpọ́njú ìdààmú àti wàhálà kó o fẹ́ rú eléyìí tí imaamu ahmed tó gbà wá nínú musnad rẹ̀ anábì ni kò sẹ́nìkan tí ó bọ̀ sínú ìpọ́njú ìdààmú àbí ìṣòro tí ó wàá fi àdúrà yìí tó fi bẹ́ lọ́n àfikọ́ lọ́wọ́ bó ṣe payá rẹ̀ fún allahumma inni abduka ibnu abdika ibnu amatika laasiyati biyadik maadin fiya xukmuk cadlun fiya qadaa'uk as'aluka bikulli ismin huwa lak سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلبي ونور صدري وجلاء حزني wadahaba dhahaba yẹn ń tọ́ka sí pé mò ń pè wọ́n lọ mò ń tọrọ lọ́dọ̀ rẹ pẹ̀lú gbogbo orúkọ tó tiẹ̀ eléyìí tó fi sọ́ra rẹ̀ abọ́ sọ́kalẹ̀ nínú tírà rẹ̀ abọ́ fi mẹ́ẹ̀nìkan nínú àwọn ẹ̀dá rẹ̀ àbíwọ̀ nìkan ló tiẹ̀ dá ma tẹ́lómi ọ̀ma nínú ọ̀ma kọ̀kọ́ ń bẹ lọ́dọ̀ rẹ̀ ó túmọ̀ sí pé ń bẹ nínú àwọn orúkọ ti ẹlòmíì ò tún mà nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run torí Allah ọ̀kan ni nínú àwọn orúkọ ọlọ́run ẹlẹ́dàá wa àwọn orúkọ rẹ̀ pọ̀ púpọ̀ ṣùgbọ́n àgbọ̀dọ̀ pọ̀ ọlọ́run pẹ̀lú orúkọ kankan ó dìgbà tó bá dá wa lójú láti inú alukur'an àbí sunna anabi orúkọ ọlọ́run tọrọ pọ̀lọpọ̀ ló nínú àwọn orúkọ míì náà tí wọ́n máa pè máa abudu tó sì jẹ́ pé kìí sorúkọ Allah kìí sorúkọ Allah sára àìpé abdulrasheed kò ṣe déédéé o hmm. torí korúkọ ọlọ́run ọba kọ́ ni rasheed hmm. bẹ́ẹ̀ náà làwọn orúkọ míì bíi yaqeen wọ́n ní abdulyaqeen kò ṣe déédéé torí pé aliyaqeen kò sí nínú orúkọ allah inú ẹgbà wa tó wá tí wọ́n ti kó gbogbo orú eléyìí náà mà kò ṣe déédéé nítorí pé eléyìí ànábì kọ́ ló sọ ẹnìkan nínú àwọn tó gba àdéhìí wa òun lọ́wọ́ àkà torí pé ànábì sọ pé inna lillahi tis'atan wa tis'ina isman man ahsaha dakhala al-jannah dájúdájú àwọn àwọn orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan bẹ fún Allah hmm. tó ṣe pé ẹni tó bá sọ wọn tó mọ̀ wọn tó mọ̀ tó mọ̀ wọn hmm. tí ń sì ń lapa nínú sí àtiwá rẹ̀ hmm. yóò wọ àlìjáná ànábì ọ̀sọ́pọ̀lọ́ ò ní ju orúkọ mọ́kàndínlọ́gọ́rùn lọ o bí kémi náà sọ pé mọ́mọ́ ní ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà kan lápò mi o ẹni bá mọrú bébà wọn yóò gbàyè báyìí lẹ́bùn eléyìí kò túmọ̀ sí pé ní ju wa lọ so bẹ́ẹ̀ náà làwọn orúkọ yìí báyìí so torí pé nítorí omi gùn lónìí tó gbá bóyá ló sọ pé orúkọ ọlọ́run ló ń kà hmm. ẹ nígbà tí wọ́n sọ pé ọlọ́run níjọ orúkọ mọ́kàndínlọ́gọ́rùn lọ tí wọ́n sọ bẹ́ẹ̀ níbo àdéhìí tó sọ bẹ́ẹ̀ kó o lè rí láéláé àdéhìí kan sọ pé ọlọ́run ò ní ju orúkọ mọ́kàndínlọ́gọ́rùn lọ wọ́n ní orúkọ mọ́kàndínlọ́gọ́rùn kan bẹ fún ọlọ́run hmm. kò túmọ̀ allahu ni allahu wa máa jẹ́ torí àwa tá a jẹ́ mùsùlùmí náà ká fi kọ́ra wa ká fi kọ́ ẹnu wa ká máa pe ọlọ́run ẹlẹ́dàá wa ní allah allahu yẹn ò ní ìtumọ̀ méjì ju allahu ẹlẹ́dàá wa lọ ọba tá a gbọ́dọ̀ sìn lódodo òun náà ní ìtumọ̀ allah ay al-ma'budu ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo ìṣe làwọn kan ń pè ní ọlọ́run ọlọ́run tí ń jáde lẹ́nu wa ń gbà míì nítorí pé a gbà pé ó ní ọ̀hún lórí wa ọ̀hún lẹ́yìn ni pé ká jọ́sìn fún lódodo ìdí tá a fi gbà láti máa pè ní ọlọ́hun ló ń gbà mí ṣùgbọ́n Allah kò lè túmọ̀ sí nǹkan míì ju ẹni tá a gbọ́dọ̀ sìn lódodo lọ ẹlẹ́dàá wa so ó náà ní arrahman ó ní arrahim ó ní asalaam ó ní almu'min ó ní almuhaimin ó ní alaziz ó ní aljabbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. akramakumullah sáwá lè máa pè ní ubangiji òbángídì àwọn haúsá ló máa ń sọ báyìí àwọn yorùbá àwọn lè sọ pé so òbángídì yẹn á kọ̀ tọ́ka máa pe allah bẹ́ẹ̀ kò túmọ̀ sí nǹkan kan nínú àwọn orúkọ allah hmm. kò túmọ̀ sí kìí ṣètúmọ̀ kankan nínú àwọn orúkọ ọlọ́ hmm. ṣùgbọ́n àṣà ti àwọn haúsá iná ní ní islam kọ́kọ́ dé hmm. sí agbọn ibi tá à ń pè ní Borno state nísìn torí bẹ́ẹ̀ ni Islam ti wà tipẹ́ hmm. Islam ti wà lágbọn abẹ́yẹn ó ti lé ní one thousand years torí ẹ̀ àwọn Islamic kingdoms àwọn orílẹ̀-èdè Islam Islam ó hu ń bẹ yẹn tó ń bẹ nínú history Islam tí ò ṣe parẹ́ hmm. gẹ́gẹ́ bí mamlakat kanim al-islamiyya al-kanim Islamic kingdom hmm. Islamic kingdom of al-kanim ó wà nínú tàn so Islam ti wà ń bẹ ní tipẹ́ àwọn lárúbáwá wọn ti wá síbẹ̀ ní tipẹ́ tí wọ́n ti gbé islam wá so akramakumullah wọn nígbà tí wọ́n kọ́ gbé islam débẹ̀ yẹn wọ́n bá pa àwọn èèyàn sin òòṣà kan wọ́n ń pè ní gidi mm-hmm. so wọ́n á ní òòṣà yẹn ìgbàgbọ́ àwọn èèyàn tí ń gbébẹ̀ ńgbà náà ni pé a ah, ò ní agbára kọjá sísọ mm. gbogbo tí èèyàn bá sì tọrọ lọ́dọ̀ rẹ̀ ló máa ń ṣe mm. ìgbà tí àwọn mùsùlùmí wá gbé islam dé tí wọ́n á nítọ̀ Allah ńlẹ́màsì Allah ńlẹ́màsì àwọn ah, Allah táwa ní gidi àwọn àmọ̀ sí aláwọ̀ kan tá a mọ̀ hmm. so wọn aláwọ̀ ẹni tí ń ṣe òǹgbẹ fọwọ́ fi yé wọn pé ah, aláwọ̀ yìí gan ni bàbá gidi hmm. ipò òun ni bàbá gidi tó bí gidi ah, bí gidi bá lágbára tó bó ṣe lágbára yìí ajá pé bàbá rẹ̀ ọ̀ lágbára jù bẹ́ẹ̀ lọ <laughs> so ìtumọ̀ ògbẹ́ngidi nu pé bàbá tó bí gidi so eléyìí aláwọ̀ ni aláwọ̀ ń jẹ àwọn ẹni tí ń sọ èdè haúsá náà ẹ dẹ́kun à ń pe Allahu ní ubangiji kò ní ìtumọ̀ kò sì túmọ̀ kò jẹ́ ìtumọ̀ kankan nínú àwọn orúkọ Allah naam. hello. salaamu aleykum. wa aleykum salaam wa rahmatulah. a àdìmọ́. ẹ ṣé o màmá aláwọ̀ jẹ́ àtọ̀fọ́ rẹ. àmín kí ni ìbéèrè yín. àti bàbá wa tí wọ́n ti fa wa sọ́nà ọlọ́wọ́n mọ́tò ọmọ sọ́nà. àmín àmín. ìyá àjàlá ló sọ̀rọ̀ tó kéwòn. kí ni ìbéèrè yín màmá. ìbéèrè méjì mo fẹ́ béèrè. ìbéèrè mi àkọ́kọ́ wọ́n ní pé èèyàn ò lè fi ànábì ṣe àtẹ̀sùn. Hmm. tó bá jẹ́ pé èèyàn wá sọ fún ọlọ́run tí mò ń gbàgbà pé ọlọ́run ò dákun wọlé arúgbó ńgbà tó ń ṣẹ̀dá mi ẹnìkan kò ṣẹ̀ ní tí mo fẹ́ yìí ọlọ́run ṣe fún mi ṣé èèyàn náà dáa ẹ̀ẹ́kejì ni pé àwa méjì fẹ́ sí òun wọ́n ti kíbi náà darí ìgbà wa méjì la fẹ́ sí òun ṣé àwa náà ta fẹ́ sí òun tá a jẹ́ méjì òun táàkì ní ìkì ìjẹ̀mọ́ ni àbọ̀nkálukó kìkì ẹ̀ tẹ́ẹ̀sì jóbìnrin àbí. tẹ́ẹ̀sì jóbìnrin. tọ ó ti yẹ. alhamdulilayi wọn ní sáré bẹ́lọ̀ nǹkan pé wọ́lọ́ wọ́lá pígbà tó ń dá mi ẹnìkan ò sí ń bẹ̀. so eléyìí náà ò sí nínú bí mùsùlùmí ṣe máa ń bẹ́lọ̀ wọ́lọ́ wọn gbà pé wọ́lọ́ dá mi wọ́lọ́ ní mi ẹnìkan pẹ̀lú rẹ nínú ṣíṣẹ̀dá mi so ẹ fi bẹ́lọ̀ ẹ fi bẹ́lọ̀ so eléyìí àmọ́ kìí ṣe pé wọ́lá pé ńgbà tó ń dá mi ìwọ ọlọ́run wọ́n lọ́ọ́ dá mi ìwọ nìkan lọ́ọ́ dá dá mi ẹnìkan pẹ̀lú rẹ̀ náà àti ṣẹ̀dá mi sí nǹkan báyìí fún mi ìwọ ọlọ́run ẹlẹ́dàá mi. bákan náà wọ́n ní táwọn bá jẹ́ méjì táwọn fẹ́ ṣe sọ̀lẹ́ obìnrin sì làwọn méjèèjì tó kálukú ọ̀dà tiẹ̀ ṣe ni àbí ń jàmà ìbéèrè wọn túmọ̀ sí pé mọ́ṣáláṣí wọn bára wọn àbí àyè kan ni wọn jọ wà tọpa wọn pọ̀ bíi ilé àbíbí kan kò sí ní tó burú káwọn obìnrin náà ṣe sọ láti wọn ní torí pé náà òfin ṣẹ̀ríà àlẹ́ ìsìláàní fama yazid jama èèyàn méjì àbí jù bẹ́ẹ̀ lọ jama náà ni wọ́n nínú sọ̀lá torí délé lè má mú odò ẹni tí wọ́n jọ ṣe sọ̀lá tó dò lápò ọ̀tún rẹ̀ gẹ́gẹ́ bọ́kùnrin náà ṣe máa ṣe jama ẹ̀yin náà lè ṣe bẹ́ẹ̀ ìyàtọ̀ tó kàn wá ní pété bá ti pé mẹ́ta mẹ́rin lè má mú yín ò bọ́ wájú bí lè má mú tọ́jọ́kùnrin ti ṣe máa bọ́ wájú ẹ̀jọ̀ dúró dọ́gba ẹ̀jọ̀ dúró dọ́gba lórí sáfù kan náà jàmá wa wà lọ́tún àtòsí rẹ̀ wọ́n wà láàrin wọn. Mm. hello. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh o kọ yín. ìyá kìlọ̀ sọ̀rọ̀ láti gbèsè náà. kí ni ìbéèrè yín. ìbéèrè mi mm. hello ẹ tún béèrè yín béèrè. ṣé èdè máa ṣe pọ́ọ̀tù dáírò àti kékeré àbájọ ṣe. kò sí ìyàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin nípa akáṣe tí ó jẹ́ kí ara wọn dá sánsán torí pa nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní al-mu'min al-qawi khayrun wa ahabbu ila Allah min al-mu'min ad-da'if wa fi kullin khayr mọ́mìnì tó ní agbára olóore lọ́dọ̀ ọlọ ọlọ́run sì nífẹ̀ẹ́ sí ju mọ́mìnì tọ́jọ́ lẹ̀ lọ ṣùgbọ́n orí ń bẹ lára àwọn méjèèjì o nígbà tá a ti jẹ́ mọ́mìnì o torí afanaj'alul muslimina kal mujrimin mùsùlùmí ò lè dọ́gba pẹ̀lú ẹni tí kìí ṣe mùsùlùmí ìdí ni tó fi jẹ́ pé n tá wàá tún ṣe tá a tún fi jẹ́ ni tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí dáadáa kò sí ní tó burú ń bẹ ni pé n tá a tá tún fi lágbára kò sí ní tó burú ń ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pé tóbìnrin tó bá fẹ́ wá ṣe ọ̀kan nínú àwọn eré ìdárayá gbogbo tí wọ́n máa ṣe wọn eré ìdárayá ṣíṣe ò gbédé di à ń bọ́ sí di pé àwa yàn aṣọ dànù pípé yẹn bá ń ni ètò eré ìdárayá ò ṣeé ṣe láì bọ́ hòhò ṣe pé ti gba tíkẹ́ẹ̀tì àtijọ́ ọmọlẹ́yìn ó o. yẹbi ni láti orí tẹ̀lé. kí ni ìbéèrè yìí. ẹ nígbà tó ń sọ̀rọ̀ lóṣù wọn ní ẹjọ́ ìbá ti di muslim. Hmm. káwa mú káwa kristian ká máa kí wọ́n máa pa àwa kristian ní. wọn sọ pé ká máa pa yìí o bóyá kí ẹ tún bóyá kí ẹ tún béèrè lọ́wọ́ ẹni tó bá súnmọ́ ẹni tó bá gbọ́ ní títì ẹ̀ wọn sọ pé kí wọ́n máa pa yín rárá bí tí wọ́n all oh nine oh five five five five five eight ẹ máa gbìyànjú láti máa gbọ́ wáyé kẹ̀sì tó máa gbọ́ wáyé kẹ̀sì tó máa gbọ́ wa yékéyéké ẹ lọ́hùn. ẹ̀lọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ tuntun. ó kọ yín o. orúkọ mi ìyá mubarak látọ̀yọ̀ aláàfin. kí ni ìbéèrè yín. ẹ̀dọ́kùnrin ìbéèrè tí mo fẹ́ béèrè nípa àyà tí wọ́n kà lẹ́ẹ̀kan pé èèyàn lè fi bẹ ọlọ́run yẹn. Hmm. ẹ̀dọ́kùnrin tó rà ló wà kọ́ńdàkùn kan ọ̀bí tó wà fáwọn aya kìí ṣe aya hadith anabi muhammad sallallahu alayhi wa sallam hmm. yẹn níbẹ̀ nù àwọn àdúrà tó ṣe pé ọlọ́run máa fi sípayá àpọ́njú hmm. ìdààmú àti wàhálà ọlọ́run máa ń so ó si yẹ kí gbogbo àwọn mùsùlùmí ọmọ àlóòótọ́ hmm. so ó wà nínú musnad ti imaamu ahmed rahim ó sì wà nínú hisnul muslim eléyìí tá à ń pè ní citadel ẹ lè rí nínú ìta àgàn ti túmọ̀ sí yorùbá hmm. ó sọ àwọn àdúrà tó jẹ́ ààbò fún mùsùlùmí láti inú alukur'ani àti sunna ìta túmọ̀ sí yorùbá ẹ̀rí ń bẹ̀. wọ́n ní tí ẹ bá ti bọ́ sí ọjà tí ẹ bá ti lọ sọ́jà tí wọ́n ti ń ta àwọn tíra tí ẹ bá sọ pé ẹ fẹ́ ra husn lil muslim wọ́n ta fún yín ẹ sì rí ń bẹ̀ insha allah. ẹ sì lè ràn yàn wá bá yín rà lọ́dọ̀ wa ní aladina center. wàhálà sọ̀rọ̀ sọ̀rọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ẹ dákun ǹjẹ́ ó tọ́ súnà pé ọmọ bíi mùsùlùmí kò ní fún ọ méjì kó tó di pé wọ́n ta orí rẹ̀. kó bínú méjì bẹ́ẹ̀ni. tọ kò tó lábẹ́ òfin Ọlọ́run wípé kí obìnrin kó ti kọ́kọ́ kó tọ ọkùnrin lọ wọ́n tún ti máa bára wọn ṣe bára wọn lò wọ́n tún ti máa bímọ láì jẹ́ pé wọ́n ti so igi ṣáájú pàdé alákọ̀ọ́kọ́ ìsìláàmù ò mọ́ gbogbo wa tí ìsìláàmù ṣe zina ó ṣe léèwọ̀ ó sì to àwọn àbáwí tó lágbára tó le koko ó tó mà wípé ẹni tó bá ṣe zina irú ìbáwí tí wọ́n ṣe fún ni kìí ṣe nítorí bá méjì torí ká lè bá jìnnà sí ni torí tí ọ̀dọ̀ ọ̀dà ọmọ máa di pé lúpọ̀ ní wọ́ọ̀dù ọmọ bá sì ń lúpọ̀ ní wọ́ọ̀dù bàbá gan ní mẹni tí ó ní ọmọ tó ń tọ́jú ìyàwó gan lè máa dún kòkò mọ́kọ rẹ̀ pé ó ń ṣe fúlẹ́ńgé fúlẹ́ńgé ó kọ̀ láti wọ́n ṣàlàyé fún ewu tiẹ̀ nínú àwọn ọmọ yìí ọlọ́run kọ́ dákun kọ́ ṣàánú wa torí ẹ̀ a gbọ́dọ̀ so igi ṣáájú ó ń kó wọn ṣẹlẹ̀ láàrin àwa àtòbìnrin ó tiẹ̀ lẹ́tọ̀ọ́ láti fọwọ́ kan obìnrin la láì jẹ́ pé ọ̀jẹ̀lẹ̀tọ̀ rẹ̀ tó ti so igi lórí ẹ̀. wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ní àwọn agbọ̀n abòmíì obìnrin lè ti bímọ mẹ́rin ó lè ti bímọ mẹ́ta ó lè ti bímọ jù bẹ́ẹ̀ lọ fọ́kùnrin hmm. tí wọ́n sì jọ ń jókòó níjókòó kò sí igi láàrin wọn. Hmm. ìyàwó ti wá gbọ́rọ̀ ọlọ́run pé ìjókòó yìí ọ̀tọ̀ o hmm. ìjókòó ẹsẹ̀ ni ọ̀ wájà lọ ṣàtúnṣe bàbá mi ò tí kù wá lọ fẹ́ mi kó ti kó fi lè bá àjẹ́ pé àwọn ọmọ tá a máa bí lẹ́yìn rẹ̀ wọ́n jọ ọmọ tó halal ọkùnrin wọn bá lóun ò ní yìgì kankan sóńtò nídàí lẹ́yìn tí gbogbo àlùbáríkà ara rẹ̀ ló ń ti gbà tán wọn á lọ máa so yìgì wo bọ́mọ bá jọ máa lè kọjọ́ máa lè á ọkùnrin yẹn ó yẹ kó lọ bẹ̀rù ọlọ́ọ̀ èyí tẹ̀ ti ṣe tọ́jú àṣìṣe ẹjẹ́ ọmọ bẹ́ẹ̀ ẹ wá ọ̀nà tí ìjókòó yín tí fi bá tọ́lọ́mù ní ìsìn. Hello. Eh, kí ni ìbéèrè yín. tòmọ ní ìbéèrè yìí gbà. kí ni ìbéèrè yín ọ̀hún. láwọn kan ní pé tí eh, bóyá yẹn bá sọláàtì lẹ́yìn hmm. ìṣá tó ìmọ̀mù ti gbé rọ hmm. ìrìn àgbà méjì ní parí. tó hmm. tó ìrìn máa ka tí wọ́n lè pàṣẹ àní àbí ìrìn mẹ́ka àgbẹ̀ méjì tó wá fún yẹn pé ìrìn máa kà ní pàṣẹ àní kẹ́ni àbí yòówù ẹ ọ ti ṣàlàyé tẹ́lẹ̀ náà wípé ntẹ́ bá kọ́kọ́ bá lẹ́yìn lè máa mú òní ta alákọ̀ọ́kọ́ tìyàn kìbá àjẹ́lẹ̀ kejì ti lè máa mú alákọ̀ọ́kọ́ tìyàn kìbá àjẹ́ kẹta ti lè máa mú àkọ́kọ́ tìyàn kìbá àjẹ́ kẹrin fún lè máa mú alákọ̀ọ́kọ́ tìyàn nù ntẹ́yìn bá kọ́kọ́ bá lẹ́ kàṣíráka tìyàn alákọ̀ọ́kọ́ ìbéèrè tẹ́yìn wá ṣe ní ìsinmi pé rákà méjì ti gbẹ̀yìn lẹ́ bá a jẹ́ pé ìṣirò ọjà sí pé ẹ̀yin ti ṣe rákà àkọ́kọ́ àtẹ́lẹ̀ kejì tìyàn náà bẹ́ẹ̀ bá dìde ní ìsìn rákà kẹta àtẹlẹ kẹrin lẹẹmú wa sẹbẹyìn náà mọ̀ pé tẹ́ bá fẹ́ ṣe rákà ẹlẹ́kẹta àtẹlẹ kẹrin fatia nìkan lẹẹka lákèjẹẹjẹ ẹsìn ní kàǹkankanlẹ fatia lásán tẹ́ wá ké lẹ́yìn lè máàmù ní rákà kẹta àtẹlẹ kẹrin ti lè máàmù tá a pè lálákòókò àtẹlẹ kejì tìyín kò sí ní tó burú ń bẹ̀ pé ẹ ké nǹkankanlẹ tó ń ti pọ́n lálákòókò àtẹlẹ kejì tìyín torí ẹ̀yin lè lẹ wà òfin ṣẹ̀ríà sì sí pé ó lè tọ́ ká ṣe nǹkan míì lẹ́yìn lè máa mú láì jẹ́ pa àṣẹ eléyìí tó jẹ́ pé tó bá pa àlà ń dásọ̀ láti ṣe àbájẹ́ pa àti ṣe. hello. hello. ó kọ yín ẹ bá gbóhùn sókè díẹ̀ síbi tí ẹ ti ń pè. kí ni kí ni ìbéèrè yín. ǹjẹ́ ó dá sí mùsùlùmí ó ta pẹ́pẹ́. tọ́ lábẹ́ òfin ọlọ́run kò tọ́ ni òfin ọlọ́run ọba pè hmm. ọlọ́run ọba ẹlẹ́dàá wa. oníka jìnnà sí ọlọ́ni innamal khamru wal maisiru wal ansabu wal azlamu rijsun min amali shaitan fajtanibuhu la'allakum tuflihun إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون ọlọ́run ọba ní ọtí mímu tẹ́tẹ́ títa èrè gbígbẹ́ ọ̀pẹ̀lẹ̀ dídà gbogbo ìdọ̀tí ni o nínú sí àṣetọ́ni ẹ jìnnà sí ká ẹ lè bá a sóríire nǹkan tí ṣetọ́ni ń fẹ́ ó náà ní kó dá ìjà sílẹ̀ láàrin yín ó fẹ́ dá ìkórìíra ara ẹni ìbínú ara ẹni sílẹ̀ láàrin yín látàrí ọtí mímu àti tẹ́tẹ́ títa ẹ wá jìnnà sí ká bá a jẹ́ni tí ó sóríire ẹ jìnnà sí torí pé kìí ṣe ń tọ́ da akramakumullah tẹ́tẹ́ títa ọ̀tà kò fi ọlọ́ islam ò fara mọ́ níyàn bá wa ta tẹ́tẹ́ tó fi lówó téèyàn ta tẹ́tẹ́ tó fi lálù lábẹ́ òfin ọlọ́run owó haram lówó téèyàn kó ka o wọ́n yẹn firú owó bẹ́ẹ̀ kọ́ mọ́sálásí kéèyàn gbà ládàá o hmm. wọ́n yẹn firú owó bẹ́ẹ̀ lọ hajj kájí ọ̀jẹ̀ hajj o hmm. wọ́n yẹn firú owó bẹ́ẹ̀ wọ́n yẹn fi ń lọ́wọ́ kéèyàn gbà ládàá ń bẹ̀ hmm. ọlọ́run ó ṣe jíjẹ owó èèwọ̀ ó ṣe léèwọ̀ ó ní inna Allah nínú àdìtà nàbì sallallahu alayhi wa sallam ó ní inna Allah ta'ala tayyibun la yaqbalu illa tayyiba ọba tó má ní Allah kìí sì tẹ́wọ́ gbà kankan lọ́dọ̀ àwọn ẹrú rẹ̀ àfihàn tó bá má. hello. hello. aleykum salaam wa rahmatulah ó kọ́ yín. nípa ọ̀rọ̀ pípẹ́ nìkan béèrè lẹ́ẹ̀kan tó ní wípé. wọ́n ní ọmọ ẹ̀fọ́ àwọn wọ́n ní ọmọ ẹ̀fọ́ àyàn. Hmm. ọdún tí àwọn àbá wa tún yànnà náà rọ̀ dáadáa torí irú ọ̀rọ̀ bá ń pè é lè dá ìjà ìkúnlẹ̀ o. ẹ tí ẹ bá fọkàn bá wa kálọ dáadáa gbogbo ohun tí wọ́n ń sọ pátá tí wọ́n sì fi ń dá wa lẹ́kọ̀ọ́ ó ní ṣe pẹ̀lú ntọ́lọ́ọ̀bá sọ tánàbí sọ láì ta bẹ́ẹ̀ nìkẹ́ni bóyá nǹkan tí kò yé ẹni tí ń béèrè àtẹni tó tún sọ̀rọ̀ ní ìsinmi pé àkọ́kọ́ àlàyé táwọn ń ṣe àgbọ́yé ẹ̀sìn Islam hmm. eléyìí tí mùsùlùmí gbọ́dọ̀ gbọ́yé hmm. ẹ̀jẹ̀ ń ṣe mùsùlùmí ó dìgbà tí wọn náà bá tó di mùsùlùmí káwọn òfin táwọn ń sọ yìí kó tó di nǹkan tó tó ṣiṣẹ́ lórí tiẹ̀ náà ṣé wọ́n ṣe mùsùlùmí nítorí gbọ́ kàn máa gbọ́ náà ni wọn náà máa wọ pé ah Islam máa dáa pọ̀ ọmọ yẹn kí mi náà di mùsùlùmí yìí ṣe fi ma máa gbọ́ nǹkan lágbòódì àbí yàn máa fojú ìkórira àtẹ̀tì rẹ̀ yàn máa fi gbọ́rọ̀ ojú ìkórira àtẹ̀tì ìkórira yìí máa jẹ́ yàn gbọ́gbọ̀kúgbọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n ni tí wọ́n máa gbọ́ yé nítorí pé tẹ́lẹ̀ náà ẹ̀mí rẹ̀ etí rẹ̀ ò sì dá nítorí tí wọ́n fẹ́ gbọ́ ìní kí wọ́n máa sọ pé ẹ máa pààyàn àwọn sì sọ̀sọ̀kúsọ̀ ń a sì ní òun lè pè yẹn kèfèrí ó sì pè yẹn kèfèrí ẹni tí èsè kèfèrí wọn pè ń kèfèrí òfin Ọlọ́run ọba nu àmọ́ tí mùsùlùmí tó bá lòun ò ṣe ìsìláàmù mà wọ́n èsè mùsùlùmí tẹ́lẹ̀ náà mùsùlùmí ní ń ṣe ìsìláàmù mà mo fi ìsìláàmù lẹ̀ òfin tọ́lọ́ ni pé kí wọ́n pa mùsùlùmí tó bá lòun ò ṣe ìsìláàmù mà òfin tọ́lọ́ ni pé kí wọ́n pa òfin yóò sì gbáyín láàmú náà lẹ́ fi pé èèyàn ọ̀fẹ́ ní Nàìjíríà hmm. òfin tọ́lọ́ ọba nìyẹn ẹni tó bá ní ìṣe ìsìláàmù má tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ òfin ọlọ́run ni pé kí wọ́n pa òfin ṣẹ̀ríà nìyẹn so eléyìí jẹ́ bó ṣe jẹ́ fúnbó wọn ti wá sọ pé wọ́n tó ṣe mùsùlùmí láti pìlẹ̀ kí wọ́n pọ́ nígbà tí ì ṣe pé ọ̀rọ̀ òjé sétí. àbí àti ẹ̀sìn tí wàá rí mélòó mu ẹni tí èsì mùsùlùmí tí wọ́n ti pa gan sẹ́yìn. hello. wa aleykum salaam wa rahmatulah náà méjì ló ń sọ̀rọ̀ láti yọ ọ̀yọ́. Uh, ẹ dákun ẹ bá a gbóhùn sókè díẹ̀ sí i ká lè gbọ́ yín kéèké. hello. hello méjì ló ń sọ̀rọ̀ láti ọ̀yọ́ ìrẹ́lú. kí ni ìbéèrè yín. ìbéèrè tí mo fẹ́ béèrè ni wípé mọ̀lí mọ̀lí pé tí ò bá súnmọ́ obìnrin tí ò bá ṣiṣẹ́ fún àìntàrà fún pé tí mọ̀lí mọ̀lí bá jáde lára yẹn alhamdulilayi tí màní yìí bá ti jáde lára mùsùlùmí ní jáde tàlàáfíà tí èyí ṣe jáde tààrẹ torí ń bẹnu àwọn èèyàn tààrẹ ń ṣe tó bá débi tó ti fẹ́ tọ̀ màní ni ọmọ tọ̀bí tọ̀ hmm. so ẹni tí ń jáde lára rẹ̀ ní jáde tààrẹ bó bá ti jáde lára rẹ̀ yọ lọ tábà ni tí màní yìí bá jáde ó dùn mọ́ èèyàn gbà tó jáde ọkà rẹ̀ bára lẹ́yìn ìgbà tó jáde tán èèyàn gbọ́dọ̀ wẹ̀ ọba àbóbìnrin lò ọba àmọ́bóbìnrin lò kò bá àjọjú oorun kò bá àjọjú fò ló ti jáde ọgbọ́dọ̀ lọ eléyìí ni ìdájọ́ tọrọ màmá ni yàtọ̀ sí alimẹ́dì ìtọ̀ òrèké tó bá kún lọ́ba jáde lára èèyàn rárá o ètò máa jáde tẹ́ẹ́rẹ́ tí ó máa yọ̀ bí lá so eléyìí tó bá kún lọ́ jáde lára èèyàn èèyàn kàn lọ fọ abẹ́ rẹ̀ ni yọ̀ọ́ fọ káríkárí láì sẹ́bì kù tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe ìmára tó bá yí sòkòtò èèyàn fọnù dáadáa. hello. salaamu aleykum. waaleykum salaam wa rahmatulah. ó fọ yí. ìbéèrè mi kò rẹ̀ bẹ̀rẹ̀ nìkẹ́. kí ni ìbéèrè yín. báwo ló ṣe ẹ bá bá a lọ́rọ̀ ni wọn. àmín. ẹ jẹ́ sọ́wọ́ ẹni tí ó bá fẹ́ bẹ́ẹ̀ béèrè béèrè hmm. ẹ máa bí kó ṣe mùsùlùmí ni tí ìdájọ́ ṣe mùsùlùmí ẹ máa jákọ̀. ẹ ṣe eléyìí kò nílò kí a ṣẹ̀ṣẹ̀ máa bèrè pé ṣé mùsùlùmí lẹ́nìkan àbí kì í ṣe mùsùlùmí ètò yìí ọ̀kanlẹ̀ ìpìlẹ̀ dídì jẹ́jú kalẹ̀ fún àwa èèyàn láti máa gbọ́ pàtàkì jùlọ àwa mùsùlùmí. hello. asalaamualeykum wa rahmatulah. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. orúkọ mi ni ọmọ balùkùn olùkọ́ ìlàdọ̀ tó lẹ́nu ìgbọ́mọ̀ṣọ́. kí ni ìbéèrè yín. ìbéèrè yín ni pé lórí ìbẹ́lọ̀ tí hmm. a ní àlejò ayé rẹ̀ ẹ dákun mo fẹ́ kí ẹ máa túbọ̀ máa bá wa fi ẹnu pa ọ̀rọ̀ yìí ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ìlànà lórí láwùjọ yorùbá làwọn àti tẹ̀lé lágbára kínní yìí púpọ̀ jù lórí òun yorùbá nídìí sọ wá dé díẹ̀ yìí ṣe pété ìlàgbòye ó di ọ̀rọ̀ sáwọn wa púpọ̀ gbọ́dọ̀ bá ń gbọ́n gbogbo gbà lọ́mọ wa lára. ọlọ́run san yín lẹ́san rẹ̀ ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ tó pàtàkì ni ọlọ́run bó sì san yín lẹ́san rẹ̀. o oh nine o oh five five three five five five five eight. hello. hello. ó kọ yín o yàǹgá wà kí nàkó látọ̀yọ̀ sá. kí ni ìbéèrè yín lẹ́ẹ̀kan sí. ìbéèrè mi lẹ́ẹ̀kan sí ni pé ọ̀rẹ́ mi kan jọ ń gbélé ni hmm. christian ni bẹ̀rẹ̀ mùsùlùmí ló fẹ́. Hmm. ṣùgbọ́n ẹ̀sìn islam wà wù látara àwọn tàjọ fi káfí jẹun jẹ mẹjẹmọ wọ́n ẹ̀sùn fún tó. Hmm. ó wá ní sóun lè lọ fún àfa òkun tó ẹran súná pa fóun fún ó dẹ́rù òun tí mùsùlùmí ẹ̀dá ọ̀gá bá yànnà náà rẹ̀ kó yé mi ẹ̀dá ní ṣé obìnrin béèrè pé ṣé àwọn lè lọ fún àáfàá wọn àbí àáfàá kan ní ẹran wípé káwọn bá wọn pa ẹran súnú àwọn padà káwọn wá ju mùsùlùmí. alihamudulilayi tí èèyàn bá fẹ́ di mùsùlùmí ó ti tó kẹsàn pé ashadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashadu anna muhammadan abiduhu wa rasuluhu tẹ́ bá ti rí ti di mùsùlùmí ẹ bùkátà láti pẹran súnà kankan mọ́ ẹ sì bùkátà ju kíkẹ́ sọ pé kọ́tí mo fẹ́ máa jẹ́ nìsín nìlọ ẹ bùkátà láti pẹran súnà kankan mọ́ ẹ ṣe lónìí kó tó dọ̀la òòrè ń hello. hello. ìyá zero nine zero five five three five five five five eight hello. hello tí ẹ bá ti pa rédíò yín kí ẹ pè wá padà oh nine oh five five three five five five five eight kí a mú ìpè yọ kan sí kó tó di pé a mọ̀ lọ lórí ètò tí a pè ní alefik fidin. hello. hello. O kọ yín waaleykum salaam wa rahmatulah ìṣẹ́jú kan la ní kí ló ń ìbéèrè yín pápápá. àgbàràbá ló ń sọ̀rọ̀ láti ọ̀yọ́. kí ni ìbéèrè yín sàn. ìbéèrè mi fẹ́ ni pé tí nǹkan bá sọ nǹkan ni hmm. pé pé ìyẹn wá bí kọ́bí láì kí n bí ẹgbẹ́ àti ẹ̀sáǹpù kí wọ́n wá ti kọ́bí kan tó wá dìgbà tó wá lójú ọ̀sẹ̀ mélòó kan tí ààrẹ ń tó kí ìyẹn lè máa lo nǹkan òun lọ. gbogbo àgbọ́dọ̀ mú láti jẹni tí ó lò nítorí pé nǹkan ní nǹkan ni tó bá tiẹ̀ jẹ́ pé mẹ́kà àbí mẹ́dínà làbá ti rí nǹkan yìí bẹ́ẹ̀ kò lè di tiwa láéláé nítorí pé àwọn àlejò ọlọ́run àwọn ni wọ́n ní ẹni tó wá ṣiṣẹ́ hajj abọ́lọ́ sàbẹ̀wò mọ́ṣáláṣí anabi muhammed sallallahu alayhi wa sallam ṣùgbọ́n rú ìlú wa a rí nǹkan yìí níta bá rí èèyàn á máa fi wẹ́lọ̀ fọdún kan á máa fi wẹ́lọ̀ fọdún kan á kọ́ sí ìtòsí ibi tá a ti rí àyíbá á títí ọdún kan ààrẹ ni pé wá sọ pé òun ló ní ìgbà náà nìkan náà di tiwa. Hmm. alhamdulilayi jazakumullahu khairan jasa sheikh ah, insha allah bibratillah ọjọ́ mẹ́jọ náà ni a tún lọ láǹfààní láti pàdé pọ̀ lórí ètò tí a kò ní alẹ́ fi dín ní ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ń ṣe agbátẹrù ètò yìí kọ́ lóun kó bá ṣe àrànṣe fún wa kó sì bá lékún àrísìkí wa ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì aláṣẹ àti olùdásílẹ̀ Medina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ pẹ̀lú Abu mina láti òkè àdó Akíntọ́lá jazakumullahu khairan jaza Sheikh ahdamallahu wa yatakum khidmatan lil islam wal muslimin inshallah ọ̀làdùn níbi ìlú lóko tí èmi jẹ́ ọjọ́ mẹ́jọ ìní ni kí ẹ tún jẹ́ ká pàdé pọ̀ títí ọjọ́ mẹ́jọ ọ̀hún ní mọ̀ọ́dágbére fún ẹ pé wassalamu alaikum ورحمة الله تعالى وبركاته